sound. a kú oríire tìyàwó kẹ́yìn má ṣe lẹ́ẹ̀mejì a kú oríire tìyàwó. mo ní Imam Abdulrasheed sọlẹ Ajani bàbá ọkọ ìyàwó tí a ṣe láìpẹ́ yìí Alfa Hayat Ajani ọlọ́wọ́ bá ní kí n kó gbára mi jáde ọlọ́run sì ní kí n láìkẹ́ àwọn ọmọ náà púpọ̀ tó ra ọmọ náà ọlọ́run bá lọ́wọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run bá yọba ni yóò jẹ́ ká jèrè àwọn ọmọ náà adúpẹ́ ìyàwó rẹ̀ láwa sílẹ̀ ní mẹ́ta yìí kọ́lọ́kọ́ bá ní falibarika sí kọ́lọ́kọ́ bá ní falibarika sí oyè oṣù mẹ́sàn-án káwa jẹ́ ká ọmọ kọ́lọ́kọ́ bá ní sebe ọlọ́run ní mọ̀kànmọ́ ẹ̀. lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún wa ní ọjọ́ òní ní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ mo wípé tọ́lọ́run fún wa ṣe ń pẹ̀lú àlàáfíà ọkọ ìyàwó àti ìyàwó ọjọ́ ìdùnnú ni ọjọ́ ayọ̀ ni ọlọ́run bá fa àlùbáríkà sí àárín ta ọkọ àti ìyàwó ọlọ́run mọ́ bàjẹ́ ọlọ́run bá fi ọmọ ìdùnnú fún wọn ọmọ alálùbáríkà ọlọ́run bá pèsè ẹ̀ sáàrin àwọn méjèèjì lẹ́yìn oṣù mẹ́sàn-án ọmọ nìkan káwá kó mọ láìpẹ́ nínú ilé bíbá ìpínlẹ̀ àṣẹ ọlọ́run ṣe bẹ̀ fún wa ọlọ́run gbà mo sì fi dédé àsìkò yìí mo fi sọ fún ọkọ ìyàwó àti ìyàwó pé ìgbé ìrọ̀rùn ní ayé ìgbé àlàáfíà láyé ìyẹn mọ́ ṣe sùúrù ní gbígbé ọkọ àti ìyàwó ni gbígbé èmi àti ọkọ ti tèmi náà tá a fi ṣe tá a fi wà títí dé nìyí sùúrù náà la ṣe títí tó fi di ọjọ́ òní sùúrù náà ni ẹ̀yin méjèèjì kẹ́ ṣe láàyè ara yín kí àyè ara yín kó fi lè dùn bá a ṣe ń fẹ́ káyọ̀ ara yín àwọn èèyàn tó máa ń da àárín ọkọ àtìyàwó ọlọ́run ní jẹ́ kó sí yín láàrin ọlọ́run ọba láàánú ọlọ́run ó dùn yín nú kalẹ̀ ayọ̀ yín ó kùn ìdùnnú yín ó yín ìdùnnú mi àtọkọ a ti jọjọ wà pọ̀ ọgbọ̀n ọdún àti méje ó dín díẹ̀ ogójì ọdún ó dín díẹ̀ ọlọ́run ọba mon nom c'est monsieur Adjani Ayat Oulahi. je suis le marié celui qui s'est marié le 7 mai 2023 ce qui veut dire le 7 mai passé voilà bon on profite pour remercier tous nos invités nos parents qui sont venus de partout pour nous assister que Dieu, dans sa miséricorde, les accorde de longévité, les assiste et la, met l'embarque dans tout ce qu'ils font. Bon, et Emini a déjà répondu. puis, bon, c'est Yaouni le 7, mais tout koja. Alors, ah, quand <laughs> on commis à tout Ayatoulaye, quand on fait le baïkassi, et on dada d'animaux. moi, et on dada ni moi, il va mourir là-haut. àti sazo ts. èmi ni imam abdulhamid maruf ọlátúndé ìyàwó tí a ṣe ní lisette oṣù karùn-ún lọ́dọ̀ wa ń bí báyìí ọmọ wa ti ń jẹ́ adéjàre madinatu abọ́lọ́rọ̀ ìjìdé tí a so iyì rẹ̀ fún alfa wa hayatullah ọmọ imam abdulrasheed ajani abẹ́lọ́wọ́n ọba ọba láàánú láìpẹ́ láì jìnnà kọ́lọ́wọ́n kọ́ bá ní dá wọn lóhùn ọmọ wọ́lá àjẹkà ṣoṣo rẹ̀ ọmọdé làwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun ọlọ́mọdé ogun wọn rú èyí tá a wá lè sọ fún ọkọ òun náà ni wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa ní oríṣiríṣi ẹ̀kọ́ wípé ọkọ náà ni aláṣẹ àti alukurani náà wíbẹ̀ fún wa fún obìnrin ọkọ ni aláṣẹ fún obìnrin ní gbogbo ọ̀nà alhamdulilayi àwọn ọmọ wa kìnìkejì alhamdulilayi ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n kọ́ wọ́n kéwú wọ́n sì kàwé alhamdulilayi iná làwọn náà fi ọkàn ó fi balẹ̀ wípé tọ̀ àwọn ọmọ yìí wọ́n sọ wá lóko rẹ̀ ọlọ́run ó sì jìyà orí bẹ́ẹ̀ ìta lè sọ fún ọkọ ìyàwó ní wípé tọ̀ ọlọ́run ní ọkùnrin láláṣẹ lórí obìnrin gbogbo nǹkan ni ọkùnrin fi jẹ́ aláṣẹ lórí obìnrin ní owó níná ní ìtọ́jú ní ìmọ̀ràn gidi ní ìmọ̀ bánidámọ̀ràn kódà ní ìmọ̀ fi ẹ̀kọ́ ìjọsìn yéra ẹni èyí tí a wá lè sọ fún ọmọ wa ajamadina òun náà ní wípé tọ̀ gbogbo èyí ó wù kóbìnrin ó àti kọ́ka ọ gbọ́dọ̀ tẹríba fún ọkọ nítorí oore tá a fẹ́ rí lára wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam oní jannatul awlad tahta akidamil ummahat ìsoríire ọmọ láti ọ̀dọ̀ ìyá rẹ̀ ni àlìjánná ọmọ nbẹlẹbẹ kìí ṣe wípé ọmọ ọgbà ẹsẹ̀ ìyá rẹ̀ wọ àlìjánná ẹni pé ìsoríire ọmọ obìnrin gbọ́dọ̀ tẹríba fún ọkọ ní gbogbo ọ̀nà ọkọ ń bẹ nílé ọkọ ò sí nílé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó tọ́jú ilé ọkọ rẹ̀ kó tọ́jú ntọ́lọ́hún fipamọ́ sí lọ́dọ̀ kó sì bọ̀wọ̀ àwọn òbí ọkọ ló fi já sí wípé obìnrin yóò soríire gbogbo tí máa wá ń bí yóò sì mọ̀ kí ni yóò máa jẹ́ ọmọ alálùbáríkà àdúrà wa síwájú ọlọ́run kọ́lọ́run bá ní fún wọn lọ́mọ dùnú. ìbàdàn tí ní pẹ̀lú ọkọ̀ yà sùúrù ni. Suru ni nǹkan méjì kan bẹ tí obìnrin gbọ́dọ̀ níjọkọ rẹ̀ lọ ó ní sùúrù tóbìnrin bá ní sùúrù wàhálà yọ pẹ̀lú ọkọ pẹ̀lú dùnú ìyàwó tẹ wá rí ọmọ mi ni ọkọ náà ọmọ mi ni torí bàbá ìyàwó yẹn ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mọ́tímọ́tí tá a tiẹ̀ ti lò kódà ìyá tó bí bàbá ọkọ ìyàwó ìyá wa ni gbogbo ẹ̀ náà kana ni mo mọ̀ pé pẹ̀lú òkú ọlọ́run tí a bá ti sùúrù kò ní sí wàhálà kankan mẹ ọlọ́wà kọ́ bá ní gbàdúrà oyè oṣù mẹ́sàn-án kò fún wa ní bèjì bèjì bèjì bèjì. èmi ni àǹtí ọkọ ìyàwó afa ayatollah ajá sùwúrátù àwẹ̀ní adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adájọ́ ìyàwó a sì ṣe ní láyàtàràfíà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ ẹ kú àdúrótì ẹ ṣé gan ni mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn òbí mi imam tọ́lọ́run fún wọn ní àlàáfíà wípé kán bá wa ṣe òde yìí àti ájàwà àdílàtì náà adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan ni a sì dúpẹ́ lọ́wọ́ mr adeosi ibrahim wọ́n ṣe ó kú gbogbo gbà wọ́n ṣe gan ni wọ́n kùnà wọ́n ṣe wọ́n ṣe gan ni àti àwọn bọ́dà wa bẹ́ẹ̀ lórí haji ismail àti baba mahfuz àtàwọn sísítà wa ìyá idris àti ìyá mukaram a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan ni ẹ ṣe ẹ̀kọ́ àdúrótì ẹ ṣe gan ni ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Eh, eh, eh, Je tiens aussi à remercier particulièrement notre maman, celle qui nous soutient, celle qui est avec nous depuis hier jusqu'à aujourd'hui, Aladja Adissa Safiatou. Que Dieu, dans sa grandeur, sa miséricorde, l'assiste, ne l'abandonne jamais que Dieu soit avec elle pour toujours. Que Dieu l'accorde santé, miséricorde et aussi notre grand moment. Que Dieu accorde beaucoup de santé, beaucoup de santé, beaucoup de santé. Je profite pour remercier tout le monde, tout le monde, tous ceux qui sont venus de loin de près. Nous ont soutenu nos parents, nos deux parents, mon père et ma mère. On remercie tout le monde. Imam Rashid, salut. Que Dieu soit avec eux. Que Dieu accorde longévité, santé, ainsi que mes beaux-parents aussi. Aladji Marouf ainsi eh, que sa, sa, sa femme, notre maman. Que Dieu leur assiste, que Dieu soit avec eux. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ adúpẹ́ adájọ́ ọjọ́ pé alhamdulilayi ọjọ́ kọjọ́ ọ̀wọ́ adúpẹ́ fọlọ́run a sì kí àwọn òbí wa méjèèjì náà ọdún eh, ìṣe àwọn ọmọ ìṣe ojú wọn a sì dúpẹ́ torí pé ọlọ́run ṣe ọ̀ ìmọ̀mù ní ayọ̀ adúpẹ́ gan ìṣe wọn ìṣe àyẹ̀tì náà tún sojú wọn ké sí ẹ̀yìn wọn àdúpẹ́ kọ́lọ́ mọ̀jẹ̀ ká dúpẹ́ tó láti ọpẹ́ ìdùnnú ọpẹ́ ayọ̀ ní ká mọ̀ ọdún a ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá ń jọ́ náà àdúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ́ wa gbàdúrà wa kó ṣe gbogbo nǹkan tá à ń fẹ́ kó ṣe fún wa èyí tá à fẹ́ kọ́lọ́ mọ̀ ṣe fún wa kọ́lọ́ wọlá láọ́là ọ̀là kọ́ta ilá bìlà àlàzì kọ́lọ́ wa fún ìyàwó wa ní ìbejì ìbejì ìbejì ìbejì lẹ́ẹ̀mẹ́ta kọ́lọ́n fa mi sí i a sì mọ̀ pé ó ti ti fa mi sí i kọ́lọ́n wá ṣe òun àti ọkọ rẹ̀ ní ọkọ gbó aya gbó kọ́lọ́n èkéṣọ́ mọ́ wọ àárín wọn kọrin gbogbo nǹkan tí ó bá mọ ṣẹlẹ̀ láàrin wọn kó jẹ́ nǹkan re a mọ̀ gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ láàrin àwọn méjèèjì. ọkọ ìyàwó àti ìyàwó tó ń jẹ́ àfáàyà àti arájà méjì náà kí ọlọ́run bá bá fi àlùbáríkà sí i. lẹ́yìn oṣù mẹ́sàn-án ọkùnrin lẹ́ẹ̀mejì ìbejì ìbejì ìbejì lẹ́ẹ̀mẹ́ta ó là ń fẹ́ kí ọlọ́run bá kó fi àlùbáríkà sí. àmọ́ kí gbogbo àwọn tó ń wá níjọ ìyàwó ceux qui sont déplacés de loin de près de loin on les remercie puis que Dieu met la baraka dans tout ce qu'ils entreprennent Inch'Allah. à mes amis qui sont célibataires qu'elles soient patientes de un de deux aussi qu'elle euh, de deux, qu'elle soit patiente de deux aussi Je prie Dieu pour qu'elle fasse le bon choix. Gbogbo tí ìyàwó bá lọ́wọ́ ọkọ Ọlọ́run ṣe àlékún oore síbẹ̀. Gbogbo tí ìyàwó náà tọkọ náà bá lọ́wọ́ ìyàwó Ọlọ́run ṣe àlékún oore síbẹ̀. Ọlọ́run ó dùn wọn ní kalẹ̀. Ìdùnnú ní ọgbẹ̀yìn wọn Ọlọ́run ní fi ìbànújẹ́ sí wọn láàrin. Ọlọ́run bá mi ṣe oore ìdùnnú fún àwọn méjèèjì. Ọlọ́run bá mi dúpẹ́ fún wọn. Mo dúpẹ́ lọ́dọ̀ náà. Mo dúpẹ́ mọ́mọ́ lọ́pẹ́ mọ́mọ́ lóore. Mo dúpẹ́ Imam Abdulrasheed Saliu Ajani Bello mo fi dédé àsìkò yìí mo fi kí i pé adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ rí tatún ríra wa báyìí tá a fi ṣe ìdùnnú ọjọ́ ìyàwó yìí ọpẹ́ ni fọ́nà mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọ mọ ọlọ́pẹ́ mọ mọ lóore mo dúpẹ́ fọ́nà ọba mi o ṣe o ṣe tó fi tá à ń fẹ́ fún. àwọn tó wá jẹ́ ìyá kéékèèké fún afáwáyátúlá pẹ̀lú rí ajára sòrúra fi dé rí ajára násírà ìbéèrè àjàwá sọ́bírà ọlọ́run ìfẹ́ ti wà ọlọ́mọ ń wọn ní ọmọ ìyá òòsà fìdórí afárá ìsìhák àtàwọn àbúrò yòókù náà ọlọ́run ti ní kí ìfẹ́ wà ọlọ́run dákun mọ́ sin wọn lọ́mọ ìyá òòsà bíbú àṣírí tọ́lọ́run ti fi sí wọn láàrin ọlọ́run dákun mọ́ gba bíbú àṣírí lára wọn. Donc on remercie Dieu pour cela, c'est une grâce. Et à travers cela, à travers Dieu, on remercie tous ceux qui nous ont soutenus, à commencer par notre maman, Aladia Safiatou. Vraiment, que Dieu l'assiste dans tout ce qui est fait, que Dieu la protège, que Dieu la l'accorde santé, longévité, tout ce qu'elle entreprend, que Dieu met sa miséricorde, sa barca dedans. Ainsi que Aladja Fallon, ma maman aussi, que Dieu soit avec elle dans toutes ses activités ses enfants, son mari, sa famille, que Dieu les assiste. Je ne je, m'attendais pas à ça, vraiment. De la manière qu'ils m'ont surpris, que Dieu les surprend aussi. Avec beaucoup de bonheur, beaucoup de joie, beaucoup de miséricorde. Bon, on ne peut pas citer le nom de tout le monde. Voilà, Dieu connaît tout le monde. Donc euh, je prends, je profite, et à travers Dieu, je remercie tout le monde tout ce qu'ils ont fait, euh, euh, tout ce qu'ils ont fait visiblement et en cachette, que Dieu, que Allah les merci, que Dieu soit avec eux, qu'il les assiste dans tout ce qu'ils font. Euh, ainsi que Yahya TV qui est venu spécialement du Nigeria, venu couvrir la cérémonie. Que Dieu, de sa grandeur, le, les accorde encore beaucoup de connaissances, beaucoup de miséricorde et de grandeur aussi. Jai Rasulullah et aussi le directeur de Yahi TV, que Dieu l'accorde beaucoup de santé, longévité, voilà, ainsi que tous les membres de Yahi TV, Jai Rasulullah sallallahu alayhi Leur venue en Côte d'Ivoire soit pas un regret. Voilà, pourquoi nous sommes venus en Côte d'Ivoire, que Dieu fasse que ce ne soit pas un regret pour eux. Qu'on les revoie encore bientôt, Inch'Allah, Jai Rasulullah sallallahu alayhi wa sallam. Je suis le petit frère du mari, le fils de Imam Marouf. Euh, je, me prénomme Mourad, eu Mourad. Voilà, euh, je suis le quatrième enfant de Imam Marouf, le petit frère de la mariée précisément. Bon, après le mariage, tout ça, bon, on est content pour la soeur. Puis on souhaite à ce que le mariage soit un succès pour elle, que du bonheur, la joie, la gaieté, tout et tout. TV, International, ọlọ́dà kò mọ́jọ jóná ọlọ́mọjọ gbiná. àmọ́ ìtẹ̀ wá wá látòkèrè láti tòsí kọlọ́ba ní sanwó ilẹ̀ sáré àtúwá láti Benin àtúwá láti Nàìjíríà ọlọ́kùnrin àti sanwó ilẹ̀ sáré ẹsẹ̀ o ẹsẹ̀ ṣùkúrà jésà kún lọ́ọ̀fẹ́ kẹrẹ jésà. a ṣàdúrà fún iléeṣẹ́ Yayi TV ọjà sí wípé Allahu Akbar inú wàmí má rọ́sákínà hùm yóò fi kú náà tọ́lọ́run wí ọ̀kan náà làwọn náà ń ṣe kì í ṣe owó nìkan lọ́lọ́run ń sọ wípé inú tóun fi ta wá lọ́rẹ ká ná ń bẹ̀ ìmọ̀ táwa àfa ná inú tọ́lọ́run fi ta wá lọ́rẹ ẹni tó dá ilé iṣẹ́ ilẹ̀ tán ra gbogbo orin iṣẹ́ inú tọ́lọ́run fún wọn làwọn náà fi ń ṣe àyè kan ni wọ́n ṣàkọ kalẹ̀ tí wọ́n fi ń ṣe bóyá àwọn ni wọ́n kọ́ ni bóyá wọ́n gbà ni inú ká náwó sójú ọ̀nà tọ́lọ́run náà àwọn fi tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ nímọ̀ àti ní làákàyè nínú mídíà làwọn náà fi ti kínní ni wọ́n fi ń da sí tọ́lọ́hún àwọn afáwa wá wá láti nàìjíríà wọ́n tún bèèzì sí ìlú benin ah, ṣẹ́rí pé nǹkan ńlá ni káwo owó ọkọ̀ nàìjíríà ti benin wá sí orílẹ̀-èdè lónìí wọ́n tún kó gbogbo oníṣẹ́ dání èso kékeré o mímọ rọ́ṣà kìnnà òun ò fi kú àdúrà wá síwájú ọlọ́run ọlọ́run mọ́ balẹ̀ iṣẹ́ yayi tv jẹ́. Yeah? bẹ̀rẹ̀ látòrí dàrẹ́tọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run ọba kò ní dójú tì yín pàápàá jùlọ àfáà wa tí wọ́n wá bá wa lálejò ní Abidjan àfáà wa Muhammadu Sunusi ọlọ́run ọba yóò ṣàgbéga fún wa jù báyìí lọ. Yayi TV ọlọ́run ò ní bà nǹkan yín jẹ́ o kò ní bà iṣẹ́ yín jẹ́ o iṣẹ́ yín wájú wájú wájú lẹ́mọ̀ lọ o ẹ̀ ní ṣubú dànù o ṣe àwọn òbí tí yín ló jèrè yín o ẹ sànjọ́ o. náà náà dúpẹ́ yín adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ṣe alhamdulilayi ọjọ́ service to Islam and humanity Yayi TV ó ti rí media service èyí tó Kindly subscribe on our social media handles Yayi TV on Facebook. Yayi TV on YouTube, Yayi underscore TV on Instagram.